الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإنسان إلى يوم الدين أما بعد إني أشهر رمضان إنه أوغو إبادو 1439 هجرية otu ya aminihu chekefa nolumelu evodo 2018 achane karatuwa aminihu suratu nisa aya ki ogbomele yometa 83 wa idha jaahum amrun min al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 jinabali ki akọla lugbo ẹbọla ki anyawa security awul kawfi abeki nabali ubuja ohun ma ne ma gbọ́ akini ẹbọ anyawa mẹ abeku ma gbọ́ akuja anyawa mẹ aza obi ma ṣe le tako ya ma ṣe le tako ya ma dede anebi kichi gbenwọlala ọkụ akaraba adha ubihi mashini lutako ya ngamo nebo unga Allah ta'ala ni walau rudduhu ila rasuli wa ila ulil amri minhum imaji kakini kuma amina balo galebo kuma agbo ma ugbo ma mda bi akere ba ni ọla kà gbọ́ ìdẹ̀wò ọ̀là lẹ́gẹ̀ẹ́sì sí kuma ọgbà níbi kuma agwẹ̀tẹ̀un sakuma kàdó tọ́gbà ló ilẹ̀ máa ṣàlìhírì tó lè ulil amri minuhun abẹ́gagí ní gbogbo àbókù máa ṣàmọ́ nẹ́yí ma lùgbó ma olùgbìmù dìbò ọgẹ́nẹ́lẹ́ èyítọ̀ ọ̀làkìdánẹ̀dẹ́ o ọ̀làkàgbọ́dẹ́ o abá àtíkì làálímọ̀húlẹ̀dí na yẹ̀sẹ́mbẹ̀ tó na homínhùn àbíkùnmà méjú tẹ́hẹ́ ọ̀là àbíkùnmà méjú wẹ̀tọ̀ ọ̀là tákùnmà máa hu yójú ọ̀là lẹ́mà màmá hu yójú mùmà ṣẹ́ọ̀kìtọ̀lẹ́ tìgbẹ̀kùnmà rú tọ́gbà àmọ́ jàǹṣe àbẹ̀kọ́ ọ̀là kìtìgbẹ̀kùnmà rú má jàǹṣe نعم ولولا فضل الله عليكم ورحمته إما اللوغو أتلوجو كي أتشمومي قايدومي أجو كي أدومي نبا لاتبعتم الشيطان أبودومي إبليم مالبو إلا قليلا أغويهمي أما مالبوني أما أبو ياتي أتني تاتكمي أتني تجيمومي مين tagi moyi oyi le mɛ mɛ kó bɔ tɛ ma wala ka ma kini ɛŋɛ kiri ɛŋɛ tso kɔli ibili ya tigɛ a bɛ na adi ŋun tagi ibili a nu kpahi oju ne a mɛ ŋɔ yɛ ŋɔ di hɛn lɛgɛ tudaba ne lɛ ɛnya kɔla ɔli eki nɔ kpa diini lótú gba suda wala leka duhu kimasha bana lengi deni ada jogojo hadith bukhari dua kwa muslim hadith kiwa kubu sahabi kumado akini mughira bin shuba unushojo sallallahu alayhi wa sallama naha an qila wa qala ukola gboro anibitinin yini untinu ukola gboro alkamone leji aka kwa kushakale gbodu kwelo gala amune eliko amune ma ologene legbo ikale nga machini katobalo ke eh ikale machini katobalo enwe ile nga meno ado akini hi rumo yi kola gboro inyon alladhi yakturu min alhadith amma yaqulu an-nas min ghairi tathabbuti ene ke betuma agbola kuba amune ke adu tikika kimacha agwete okolale gbojo iko le abekuba nibin òun gbẹ̀tẹ̀ òun àbẹ̀kọ́ ọ̀là ìkà mọ́ ní àárọ̀ ọ̀làlẹ́ ìṣe nẹ̀tẹ̀ àbẹ̀kí mi máa rọ máa ní president ẹ̀ lè kú mẹ́ òkú ẹlẹ́ṣẹ́ dumájà àmẹ́ dumájà yìí àmẹ́yà kí ni ìgbà kàmẹ́ dàbí mẹ́nẹ̀ múnẹ̀ṣí kàmẹ́ mẹ́nẹ̀ múnẹ̀ṣí kàmẹ́ nílẹ̀ confam dákẹ̀lá akàmẹ́ àdùkú ẹlẹ́ àkè àmẹ́yà kí gọ́vọ̀nà yíyí amẹ́ ilé rush to london lọ abájú ní wẹ́ àgbọ́ ọgẹ́nẹ́lẹ́ náwó olúgbò kàmúnẹjọ́ ọlákùnrin ya yàmẹ́nú ẹ̀dọ́ máa gbọ́ bá gbọ́wọ́n náà olúgbòrúgbà mẹ́ àkí yẹ́ lẹ́bí yẹ́ jẹ́ pọ̀ abájú ní amẹ́ríkà ìmẹ́kímẹ́ ẹnẹ̀kẹ́ wọ́n yọ yóò ọ̀nà ẹwọ́n kakúmà ẹnẹ́lẹ́dàgọ́ ọlámábọ̀rọ̀ dága òkì prógrámù ya ìdága ga wẹ̀ngà yọ mọ́ abájọ ẹ̀rọ kàkí yóò jẹ̀kọ́ yóò àti nìgalè wẹ̀ngà yọ mú máa bá ẹni yìí ọmọ kẹ alókè ẹ̀rẹ́ ọmọ ogun ẹ̀jẹ̀ rẹ̀ ẹlẹ́pẹ̀ẹ́ ọgọ́ yà lè o ni ẹ̀yà yẹn atọ́mọdékẹlẹ̀ nínú ni ẹ̀yà àgùdẹ̀ líìlì tẹ́mọ̀ nkìdó yìí máa ọkọ̀kọ̀ ya mamudaru wẹ́mẹ̀ kìkí wọn ẹkọ́ ògúbì ẹ̀ẹ́dàlẹ́ wọn òbílẹ̀ ẹnẹ́kà ògúbì yàádàlẹ́ wọn ẹkẹlẹ́ ẹwẹ̀ àṣíṣẹ́ ẹ̀tẹ̀gbóló wẹ́nyẹ́ ẹ̀tẹ̀hún kẹ́yìn àgùdẹ̀lẹ́ ìlú ẹkọ́ ta

ene kado mo yaye ni oji facebook ngeli eh oji facebook ngeli e wala le ko ji facebook o je ma pe ni obodo la ki oji facebook o shoge jale so bodo la ki oji facebook o shoge jale omi ne ke ton to ji facebook abaye ne ke minute do ka ka tele kume uwe kumu ejalu ka ka tawe ile ku olugurugwe atenga yena baba mi agure ene ya di news do aga kini baba mi lepo ene ne ya ki ola kene kide ka eba ole mi ni sei so da bale ne chogbo du en kamu na akodu ho akoko la kamu na ya roi chun so ga cha ko na li ki akini gbaro alo yin ino na ke gwete ola lele egwete on to ka gwete on to ke gwete on ti kona ka gwete on ti kona ke ti e o pio mu ka ki yes ola le gaskiya ni ti most especially ẹgbàkàjí hun zamani kàdé hun abájọ yìí ọjọ́ dẹ̀ wẹ́ aládìkìlẹ̀gúdá alúgidẹ̀ ya alẹ́jìgidẹ̀ ìta wà ní òtó ọmọnobìlẹ́kà ọmọnobìlẹ́gidẹ̀ kùlú òtó hun kò máa post òtó hun yà á ṣùgbí dẹ̀ẹ́tẹ̀ ọkọ̀ sí ìmádàálẹ̀ ọmọdún takọ̀nẹ̀kẹ̀lẹ́ lẹ́ òun àdágọ̀gbọ́ ọmọnẹ̀kẹ̀lẹ́ takọ̀mọnẹ̀kẹ̀lẹ́ mọ́ kó lù dé mọ́ọ̀dù lọ̀háun dé ọ́n kà lọ́gánà ọ́n kà látẹun tákì kọ́ mẹ́dọ̀ ọmọnẹ̀kẹ̀lẹ́ dágbàbalẹ̀kẹ̀lẹ́ takò tó ọmọnẹ̀kẹ̀lẹ́ Tama yá mí ọmọnẹ̀kẹ̀lẹ́ ti dágòbì wọ̀nyí táàmà mú yí ọmọnẹ̀kẹ̀lẹ́ ẹnkùnmáde asẹ́tì sí abáyọ̀ màmú yí ọmọnẹ̀kẹ̀lẹ́ màná asẹ́tì mẹ́mọ́ ó yí ń pè tagma muji malimi le ka do dama ndu kado aligo wa muji malimi le ka do dama ndu kado ni amegu ene ke ti malimi ka me kale ameke gele ko no ble du to o me do le le do le le do le da ka mo no bla mo ne ye gbele me do ga me di o ji ba o ye du to le du ne aligo tụtakọ ọmụrụ belele ọmaghị iwu taki nyamu otole nyamu original ndu emududu taki mi ogana kuma ko to meji da maji en kete taki mu to meji le yigi ma yi otole meji jun ko yo ena be ke go gene ke ere o ma yin e do otole yi tuntun amẹ́dún kò tó lẹ kìtì má lè mí kété ń àmẹ́ ayálé tàmẹ́kẹ́ gbónúgbónúgbò tó yọ gẹ̀ẹ́sì alẹ́gẹ̀lẹ́ ẹ̀dẹ̀ owó dúró ẹ̀lẹ́gà bí a ti ní pọ̀bí ti bí ti lè ẹnigun má lè mi kákàkiri ẹ̀yìn dìlẹ̀ gẹ̀lẹ́ fa má lè mi lè kí a ti wá mamudu ìtọ́lù ìtọ́lùhù ìbọn fi bọ́ta àṣàkákí gílé kùmà ní tọ́gá lẹ́yìn ohun ìnẹ́hùn kọmù ní obìnrin máa jẹ́jẹ́ ohun máa já ṣọ̀gẹ̀lẹ̀ ìyàtẹ̀ fídíò ní ṣe ó fídíò ohun ẹ̀nà àbójá ní wàjá sí àti kàkí ni ojú nẹ̀ ohun máa pé ẹnẹ̀ mú nẹ̀ ṣẹ́yìn lẹ̀ màmú yé nílẹ̀ pé pẹ̀lú àtẹ̀tì máa lẹ́kùn máa ṣe yìí tá màmú yé ohun pé màmú dáàbò yẹ nílẹ̀ tó yé ohun ọdún takamu ne ligyo akini òun lẹ òun tẹ òun lẹsọtì ẹmọ kini na mẹ́rin kuma amínú tí yọ ayọ ìyá ṣe o mama nọla akini mama ẹ polisi nọla ẹnẹjọ akini lẹsí polisi ẹ ti mama nọla akini ma ń bu nù nọwọ ọmọ n'obìlẹ mama ọ adé ni ma ń bu mu. ìwò yí ìwò ẹnìjà fún ní ẹ̀wùn yá ti lónà ojú ti húlà nílẹ̀ ẹ̀wùn ojú yòyí dú ohun wá ṣe máa bá lè mílẹ̀ máa fi mú lẹ́tíjọ́ òbí àná ìtàkù máa kì ní àṣírí àti ìṣòhun dọ́mọ inú wà lè mílẹ̀ ṣáṣí wá sí bítibíti ní ṣe ọmọ àti ẹnìkan máa ṣọ́ kàtà akamu ne du ya ka de ku ga kini kalu ebe ne gide hun de obi mi ko ma ti amu kini ro ma kini ki mi gide obi obi ane ta ma gide yo la ledu ta ka ne amu juju bu gide ha da jeme du mama gwete oni maliga ha da jeme to amado abuku ma tula ka amati jo gide mayan kace buhari atidu buhari atidu eh, mayo osibajo eh, maji atidu oji ma malika oji buhari malika de ni atidu oji oleka do gbo mute pe tabal take ga bo ha o ha won mole imule du e ma fi oji ma bụ madaka do ki jonu bu ngun daga atidu lele ni ami wo gele ledu dunia abajo

inu wadu ke churuka ke makini yimi ngero take ana churuka le ko iba yeni ibu ko jadu ma me no limi ba odu ese ne kikuma irale me ola dugbo me nya ese ngwa nyo nyo nyo nyo nyo nyo nyo turukume gaskiya ma takume katoba na'am Allah tabaraka wa ta'ala inhum imalu weju ewo atulojo pejumo mi ne ba ẹ̀mà lè bí ìbìlẹ̀ ìpakóṣáká wólékíkí ọ̀gbọ̀ ẹ̀hùnmẹ́ fọ́kọ́tìl fi sàbí lílá فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرق المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا tó dábá lẹ́lẹ́ fẹ̀kọ́tíl fi sabilillah kọ̀kọ́tíl fi sabilillah mẹ̀yìn àjùjà tó dáadí ní ọjọ́ pẹ́kí wọ́n ní tírú kọ̀lá àmá dọ̀là tàtẹ̀ dọ̀là tọ́gá nìlẹ̀ nù mẹ̀yìn àtùpò kí lẹ́ngádí ní ọjọ́ ìnìlùkákà kò máa dọ́ alúgbó sayyidina umar radiyallahu mai tirmidhi ainihi ina ba ka ki na umaru agbo ka kini hi sallallahu alaihi wasallama ohun pàmò ya ohun ìyá nki ya gbodu ma lóbo kùnú tẹpa kó ṣaká abájọ information kí a ìtàlù lẹ abájọ rẹ na anibi pàmò ya oyin ya yi masalaci ikun yi yi masalaci abi yi masalaci abe yi ba yo ma ya abe yi ba mi ma ya churu kale ole o don wo ke ma ani bi ya lelo ko chaka me ka o ya ya unu ya ya unu ma o ene ka o ko mo ne ko chaka ya ka o o bodu amo ya le pa ko chaka ya nuna bodu makwaku ja kaya nuke ni amune fa wajada nas wajada nas yaquluna zalik ogala ngamune yaka kwaku ja kai go abe yaka abe yaka un wata na dini ne garon ولم يصبر حتى استأذن على رسول الله صلى الله عليه وسلم فاستفهمه يا بنو يا نبي ان مكا نبي عمر دمي اتني دبا نبي مكا وجواكن ودبا كان النبي صلى الله عليه وسلم ina daba ina daba yi yoye ni ato lakta ni sa aka amo ya kwa kwe kuma meba suno mi ngunde amo ya nebi amo ya kwa kwe kuma me qala allah nabi hi kebi umadanu ya allah akbar ina amuru gawo ya fa kultu allah akbar yunga ya kini allah akbar mm allah nu kwaigo yemi abayo ike odunga nebi ka kola gugo ide inu imuda makini ola kamune jaro kwa kuchaka olimi majaro hii ene dua lutete ungi anyabu dalili e riwaya muslim maina abi yuba nabi sallallahu alaihi wasallam ba taki ko daga gona masallaci eh yini ne talibi anabi Allah yonga ya gona masallaci amune be jaro be jaro ki ola le emda chungi jimu mm ola isha chungi jimu da kebe kuma be dele

ما وعليه السلام أمر الله يعني لم يطلق رسول الله صلى الله عليه وسلم نساءه النبي كم يعودون ولم يرى ونزلت هذه الآية وموضوع ما يكره جرويني وإذا جاءهم أمر من الأمن أو الخوف أذاؤوا به ما ينبالي دوبو ولا ما كولا سيكوريتي أو يوم دوا

Eh, mɛ bisiki mu wakin la'alimahu alladhina yastanbitunahu minhu abe kuma me ju te hola eba mama e kai ka o geso la gide ma do bata ko la di paruka eliku ka Allah akbar ihi mi gani ko ola amini o yani hiesi eh, ola agboro dem si dem si abala bo burukini kai e ma dem si dem si ma yaro agbo gbodu gbodu gele ma ya kai ẹgbù yí ilẹ̀ tó lókè àti olùkàdó tó bá lónú tó dábá nílẹ̀ àyà kí àdéhùn àbáyẹ ni kọ̀kọ́ àti fi sẹ̀bí ìlà anábì kó ànẹ̀ tó lókè yá jù ìjà ńlá ní ọjọ́ látúkẹ̀ má dùgbò ẹnẹ dúnyù ekina di ugbo ta mabakwa di kulu nga mabakwa nga mino waki ni e encourage yi ene wake encourage mabakwa ala eh wa haridi eh, diju kulu ma kuma juja kuma libe eki kona mola mu e kauma kauma ikani na beki aye libe asallahu shen kuma dewu jagdeja ibo pemele an kufa ba'sa alladhina kafaru kallahu amma wa makafiri kab meteme mede ụja iji anyị gbogbo ugwu amalụgo ma ọ bene ma chinechukwu mee bụ anyị ma anyị ji agịnịda chukwu ihe anyị n'ugwu ka o wede ya nkwulite na ma ji enwe ya omi mmụọ omi mmụọ ya oye oye oye m tara kwụrụ ya na ya

mana ibiake alali okili nga ma adwechi enali ejinebu onwun ali jinidegbo ugbo ya gabi aka ya bene ene yo <laughs> sekasi ya ya neli ide ali gwedegbo edago alumine adabi agba ya agbo yemi menwo ya ede mu negbo dugu meli o ne ma je enwe ni ko enwe nu ga ye ele mi ba ha ha ya gabi ele gabi imuda anya ko ma di bobule ni duki acha nkuli nga ma yi ẹni dúkìá ṣàǹkulẹ̀ ẹni lẹ́mà tá hùgbàlù yìí ẹmdà alíkàkẹ́ nílẹ̀ kwa nẹ̀tà máa bì ta ni hùgbàlù mọ̀ ọkọ̀ máa hù ẹ̀ ìkì tó nà máa tọ pẹ́ẹ̀pẹ́ ẹni lẹ́ àmàlí tó yọgí ẹlẹ́ ìgì nínú àti lẹ́lẹ̀ ya nẹ̀ iná alúmọ̀ iná tó nà ya iná iná tó nà ìmà kẹ́ nílẹ̀ tó mú ni ya ìyá ha iwe ka enwe achi ha anyị a gabi ha anyị chi egide ichicha ka ga-ele na dị n'ịka m alịkighị na alụle nyere gichie le nge mmụọ nge ka m ya awọkwubi ịọla ha anyị mụ wee takwa ngibe bụ e na na-ebi ya ụda anyị aka ihe nwe alụle nyere nwa ihe mgburu gbada ihe nwe alụle nyere ihe na-abịkpa kọnyụọ ihe na-abịkpa kọnyụọ onye ihe na-abalị oyi ya wa ị na ya na abalị ìyọ̀lá eke mẹ́ iná ẹ̀kẹ́ bó ń kúbi gí ara kú inílé àbí ìyọ̀lá ọgbọ́n abájọ káàkiri wọlé ẹ̀ ẹ̀ṣẹ́ máa kí ó ṣeṣe ìhá ìlú tó ẹ̀ta àkíní ní oúnjẹ aláǹgẹ̀ta lẹ́ta ìròyìn wẹ́ṣẹ́ owó rẹ̀ ẹgbà kùmàbọ̀ wà ma káàkiri káàbù mẹ́tẹ̀ ìyá mẹ́ ìyá ìdúkùmà títà dùn mẹ́kọ́ yẹlẹ̀ torú máa ṣàmà àpàtẹ̀lẹ̀ àmàpàrá àmàpàmáyà táyì yẹ́ máa máa bàpà ojú àkíní alùkà yẹ́ mẹ́yà dé fa máa bá jọ ibà máa kọ́ máa kama mẹ́ wàláhù aṣẹ́dù bá àṣà àkànyàyà ọjọ́ bá ń nánà tulẹ̀ wà aṣẹ́dù tẹ̀ǹkìlá èrò nà ìlú àkànyà èrò nà tẹ́bítẹ́lẹ̀ àti tẹ̀ǹkìlá ẹ́ ẹ̀ kẹrìnlẹ́ máa wọ́n dàbí àrísí jalè jẹ́nu yọ́mìnẹ̀gẹ̀ ọmọdájí tẹ̀ǹkì ìlú ìṣúra káwọ́gá ni nẹ̀kálán minallah hmm? nẹ̀kálán minallah ọjọ́ àkíní fa'akádàhù lọ́hù nẹ̀kálán àkírà wàlúùlà jẹ́záà bí ma kẹsàbá nẹ̀kálán minallah nẹ̀kálán nẹ̀kálán dẹ́ ẹ̀kùrán ni ọjọ́ àkíní nẹ̀kálán that is ɗan kuma tune duke na lafiye da bishali ya biyan oge kisho yare to ka dùn ma as deterrent lẹ́ba to punishment yìí lẹ́ba yóò yóò ń na shafa pakúṣaká hasana من يشفع إيه. ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا من يشفع شفاعة حسنة أنا دوك مبوا يا يودمونه

for example ma ẹni ọ tẹ́yàn rẹ̀ alùpùpù akọ́ tẹ́yàn rẹ̀ ní màṣínì ẹ kẹ́nẹ́dùn nádùn ọtẹ́ abájọ ìwọ̀n yàn rẹ̀ ìstọ́ rẹ̀ kẹ̀kọ́ yọkù máa háyà ẹ̀dùn ẹ̀nẹ̀ kẹ́ àtọ́tẹ́ abájọ iṣẹ́ rẹ̀ ní ìwọ̀n yàn rẹ̀ ẹnẹ̀ kì nádùn ọtẹ́ ojí yẹ́ ọkẹ́ ìrọ̀gùn ìyàn ẹnẹ̀ kì wàá là máa nẹ̀ kì adá sí kí ṣọtẹ́ ẹ̀ màkọ́tẹ́ adúgbò Ịta ụla inwonyoge sakụta mudenge ebiene enwe ibu uki lọla mudenge ebiene ya ti kene ugbo ebiene na ma ya shafa shafatan sayya abaga gene gi ache ebiene ene gi ache ebiene ba martin kuma ajadu nunu one o mi we mudu ma kwanu nshi o kìmùtì mẹsì bá náà múnà ehi òyí bá ọjọ́ òye kẹne dúújẹ́ bá ọmọ ẹlẹ́mú bá àdúrà ngẹta nílẹ́gbẹ̀ o àdúrà ngẹta gbogbo ìlú ọjọ́ tí gbọmọ láàrín dáàmà prison onúgbònúgbò gọ́mẹ̀tì àdújẹ wọn máa yẹ yìí wọ́n má ṣàkà àdújẹ wọn mọ́ wọ́n àdújẹ ni ó tẹ́lẹ̀ kébi ẹ̀dọ̀ àmádà alẹ́ nígbà mẹ́ta

abeki nye dudu ama kuna abeki nye dudu ama akusai ama aduje onuna eyi enyi prison eya enyi so abeki ní ọdọ ti ye mọnitọ ma mọnitọ alùpùpù ma ṣe leke ẹlẹkọ ye ma mọnitọ ma okobia okobia ma dudu onye dudu akpa emi gidi ẹgbọ yẹlẹ ye nu ebi ekpama ebi ekpongwe egbo onye na-ebi eteta akụ gbot kwi ka mee dị n'oge na ike echibo yama ihe mo yama ka mee dị lewe isi ajụjụ ya ngaba ebe a hmm? eni ile fi ruru bibi mụ dewu but ohun meju hu nye onyoyo ya achịkwa okoro ye n'ihi tụta ka mụ na enyi m nrute eri a ye n'ihi ụnwa ta achụkọrọ ye nwu ma kwụọ ye nwu ebe a obi

abu bu daura ni shi go bu funtuwa ni shi yana kasina a ku mu lokaci lokaci na mu jeun kan nenya kulwa ama fe yi ka mi kopa nebo go kuma agba ku kuma ta kampu ameda oche banya kulu anu mutu mutu ara ne kwa ka ku na bu ma dudu to a ku mu jwa lokaci a to amune gidun mi ẹta bókẹ́ ní irú dé mi fàdábẹ́nà kóònù òdúgbò méjì ẹ̀yìn ìdèlè mẹ́lẹ̀ yẹmú yí abá tábìlì dájà dáálẹ̀ nínú òótọ́ congestion dẹ́jẹ̀lẹ̀ àbókù màá jíń dúró lẹ̀ ìnìbó èkùmà jà lánú yọ bí máa dùn mi ebi yìí lé protector yìí lé lọ́gbà ma ìdáhùn ọgọ́dún màdábò yọ yìí na alabi ajido anike kolabi mainu anu da ka kolabi ebe ja buya de maini abi ke de ja mi condemn ede condemn na mada bi ajido ebe ma condemn na mo nya ka ma maini abi ka mele ga ju ta ka meju aba yo iba ni ku ma be si tuma yadi de ba fi na sign atini general sign ta kuma ya ti gbe ma kuma kuma pa ezori dat naijiria abagye ameng'oye kasaini kame kamu ne kpa ogele so ogele nga meyo iku nga amena ku kike abagye wala melete ini hope ka kuma odat zero dalo gbele abe boy ajo ma ja be abo be bo yo ifi de ma yaro bol en yurule be bo jati nuka abe bo jati eh, table tennis ma jarile ku abe yi jaalu ti kishin ma jaalu ti kishin jẹun masalaja bẹẹ bọ ni yọ ma jaabi kur'an ni jaasi hilzi na duka abe yi duku ma yọ akuja ka ami staff mẹlẹ de abẹ báyẹ ne duka ali yi mi kẹ ma na he ka ma na yi ba abudu kẹ kọ kadi ni dudu kẹ dẹdọ àti àbí kò màṣà kàṣà máa lè mi mà nára òní jẹ àmì máa lè ní dúdú àbẹ̀ yọ ni máa ma yá masalasi ma ṣe lé masalasi ma na bẹ̀rẹ̀ abẹ́lẹ́kí masalasi àgẹ́rẹ́ ma wọ́n sí tẹ́ ọmọ mẹ́mẹ́lẹ̀ rọ́gbọ̀ mẹ́mẹ́lẹ̀ jíhun tọ́ ọ̀nà ayé masalasi ayẹ́mọ́ àkóyàtà ma ọmọ adọ́ àpapọ̀ ilé ti sàpàpàlẹ́ àkọ́mà olùkàtí àyíwá àzìṣe ma a àkàwọn máa tẹ́tẹ̀ ìlànà mẹ́rin kan ní àbọ̀tàmọ́ náà yíkàkí ni ọwọ́ yìí ma yà á lẹ́ àkẹrẹ̀ tó ma tó táàkì yẹn àmẹ́wọlẹ́dúgbà mọ́ náà yìí ma yá ma kó mẹ́ ìgbà kìí akọ́ ma olùká sí àbí bóbulẹ̀ wọ́n jí dúdú yọ bẹ̀rẹ̀ kẹsẹ̀ àdába ìnúnú bẹ̀lẹ́kà ìnọ́ma yẹn na akẹ́kà wọn ni akẹ́ gbogbo ní yí hàn ma tùdúkẹ́lẹ̀ jẹ́ sàkíkó ọmọ àwọn ẹmà lẹ́yìn àdámẹ̀ ọyẹ gàrí ka mẹ́ adùnmọ́ yorùbí òun adùnmọ́ ma yorùbí ọmọ ìtọ́ ẹmà lẹ́yìn ma yé yorùbí egboroka gari lepiti ni aye to ngaji garo maji gari aturudu atoroka atane to iwo man pa ja buye ni munen kuma kuma da le yito kuma deka ka mungi mo kuma du je ngari yonki je suka ke boko bona yinu ai bona yi akun chulka chulka tito ami request kaneade sina bebo kuma di a waiting trial the ma mama dikisi ma tɔkɔ tugen ama lɔgɛlɛ gɛlɛ kuma kan wa kan wa ko ya ko olu kasi kpakpo saka amu olu kolo bile le duane ami request ma kuma mi ki afɔ dunga ne nye ne nye ta ma ya de jugu kama ya sati kamɛlɛ but yonu bile e ka adua ama de jugu yonu bile

ung'emda kanga yon kechige ung'emda kanga abanye ba hada kutomo ya dele kwabe ugi ati soki soki sa soki munga le kalike awon yin le tako ne ka ni jindudu ne jindudu ne nu kukemuta ba omo take me ngumali amiru gudele a dudu jindudu te bi ugo ka adaba te kichwazi madoda mu jeju irshad islam adaba dudu ma kichwazi

ma bu tere ci amu duma ka ere ti ma ere duma bi duma bi duma bi ma gba ma li lulu ka mo lulu me e gbe ki ti gbe ka ma be bu shi o wazi ma ti o mo dan me ka ya ma gba me ko na ma kuma na bu len letin pe abe to ma gbi ala mo e e e ile ma to no ga ike ma ja ka na ka me ko na mo amu ne bi ti

make aki no no no no shaking nothing dey happen ogele make e o maji ake orudodo ni aje no o se kaniga kuma hajakata ga wa yo mama hota go le chabudun nothing dey happen one one ma chakaga nwo da ka ajakale ga pama ichoju machini ni gwa ba chakala na kehere agada chaka yana ka keje oke gwa machini agada chakana keje ẹ̀wùdẹ̀ ṣakẹ́ ní ogẹ́lẹ́lẹ́ ìyá ògbútẹ̀rẹ̀ bí ẹnẹ́kàṣe abíyá ògbútẹ̀rẹ̀ bí ẹnẹ́kàṣe kìtúgbẹ́kẹ́ bí apọ́ kìtúgbẹ́kẹ́ agbúùlù ọjọ́ méjì ẹ̀ta mẹ́lọ olú ẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ mẹ́mbàdó ọ̀nà ọ̀tọ́lá yìí dé ya àyàṣì torí agbáàgì mẹ́ so to raba ne ene duki ya ce bene ma gutun chaka tuwe no ma ya ce bene ba e je no da a ka mulo de ibu mi yo me gba ko me aka ngu gboyo wada so mi agu na ji mu me uja aba ka mu da mi police da police ki wi me yo me da na du je nwa imi da gwe ehuru yo me ta igwo mo igwo mo yo me ta ka chonka chi na ho to ki ma ye ji na chi o ne weke no le edisipili na ome kene na edisipili na oma ye abeke ne ene ki magbola ti o ojo adini we du ke du gbo e bi ene ngun ne ba to upehun ingon upehun pe ki an wa kare bu onu gugu wa kana allah ewda ala kulli shay mukita allah shi mukiti ni joje ndu e ma do mukiti abdullah ibn abbas ni al hafiz de ene ki hadi Allah hadi gade un dupa kushaka wa idha huyitu bitahiyya wa idha huyitu bitahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha inna Allaha kana ala kulli shay'in hasiba wa idha huyitu bitahiyya ma wa gume ola wa du kuma gume fahayu bi asana minha medu hiki nyotelele aw rudduha abe kalku ma dum medidi memu da ngenele holo dudu we ku rudduha we ku rudduha e umu nyoti holo dudu titile aw rudduha be kemi holo dudu ne lebi tidu da dum dudu holo dudu to emra

wekorudoa lafi alu enogo iha maki agala achibi tini no goka maki si kwamu fulani betuma tini ni ogala nga tini ni babe ha iye ha ọma ye ha achobe ha kikili ha oye ha ome ha abu jama ne ha abu jama te ha abu jami ye ha uyen ha unyi ha ogala mana tini ni ogala mu fulani ogala ma tini ni ehun den go ma tini ni mpakushaka ati tini ni gugu ge gugu ge wu ma tini ni aye aye aye ge gugu ngomole

lale ega kini keda kini ni how is ahu how is munyi how is nga e bani keda keda tida keda keda keda du eh ya it will amount to egba iku e paderinyo so lale ma ti hi hi lakini hey how are you i'm fine and then wala menemeka so e agu malimika kilitafi a bukar abu zaid madudun bukar abu zai da biya mi malami ne wuja saudiya hatta ma ma di folda wa ihe maktaba shamila a littafin jomala to malami gidai iki littafi oji hansa ta kuma da su kulin manyona ko na amya ta dubi sheku ki awon yana hadure ne ogbojo e eh, littafi ne ko ya kola mole yeni wugwa igwa tabale oji hansa ti ba yeni enyo

kutudu ẹ̀kùn yá ní káàdì tẹ́wọ́n náà làdó kẹ̀kẹ́ tẹ̀ má kà ní omi kò fóònù tó ṣẹ̀fẹ̀ tẹ́kẹ̀ rẹ̀. i ọkọ̀ mẹ́la ọkọ̀ mẹ́la má kọ̀lá bí sẹ́bí láì mẹ́sàlá ṣe ayọ̀ ẹyẹ fún ẹ̀nọ̀kọ́ kẹ̀dí pàmẹ́lú kẹ̀dí mítẹ̀lá wẹ̀lẹ́ ní káàdì yẹ̀ká méjì wéye ohun ẹ̀tọ́nà ìṣẹ̀bìtẹ́ ẹlẹ́gbàkẹ̀tọ́nà ìṣẹ̀bìtẹ́ mtn wájì lè mtn jìbẹ̀tì onwegwe akụkọ chili pamelu naramelu pamelu naramelu inalu inalụ idekechibote iginye tagwa mpn imudu mmanya oke ewu uwe amde nali mali mele ni ọkọ ekochi ena ọla ọla ka ema mọda na amege ka oji aseti tadu yi olu wakati ame na akpachi ame àwọn n'ọkọ na akochi oyi ọ na gima niku aliko mɛlɛkɔ n'akɔsi ɔnadumati kunu t'alɛ ɔlɛ agbolo kumɛ n'ɛmɛ ka.

ọgbogbu imatezu tinye ija bụle analigi onugbunugu na amịọ inọlana nkịtịrịọ na akọla inalụla inọla n'aka site ọla ajiji ọnugbunugu gbogume ịha chaji arụ tinye gị ịgbọkịdị ya na-agbọ na gị na-adụ ọkọ m dadị n'ihu sotu dabalele a, ogbogaga ugwa ama ugwogaga gide omume a. igwu mmiri ya na enime ma ọ na-adị ya na eke wee ha ma ejere olu abịa ha ebe amaghị e na ebe ekwu ma anụ ebe a ụgwọ gị ka agwa ya onye na ebe a amaghị ụgwọ anụ so ma mma dị ụlọ ya agbajọ ka onye agbajọ mebeta ma tiya na ụtabalị enegegere emeji ugwu na ma ma iwa onye nụ òun yóò yé ní ilé m ẹni ya ágbó àkọọ̀lá òun gbó àkọọ̀lá nìyí ní pẹ̀lẹ́kó ìyálùmí alìgúnmídùmẹ́ ẹka ayé ọgbẹ́gbò òdúdú mẹ́wọ̀n wẹ́kóhun dé ìgbàgbọ́ mẹ́lẹ̀ rẹ̀ ọmọkìdùkùmàdùkù lere ha wẹ́kóhun dé ìgbàgbọ́ mẹ́lẹ̀ rẹ̀ tí ya <laughs> believe that as

hadisi ka dai migire ma yana ka gwani sallallahu alaihi wasallama wayan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh annabi wa alayki wa alayki yana ina ka gwe yani assalamu alaikum wa rahmatullahi wa barakatuh daga wa rahmatullahi wa barakatuh dumanyu omi ami wa barakatuh dumanyu ya ka wa alayki annabi yato wati ti elu nota ne ka omi adumanyu ne igi mm. iko mi dikwa kuna ko mayo le gbadun lenga ya ko mi ya mi odun e da ya bayi nyɛtura bana lɛ asalaamu aleykum wa rahmatulah ɛhɛ ɛli kadomo ìṣeyɔmɛ ɛni lɛ òun alẹ́ ŋa kí a di wa barakatuhu ma ɲumu wɛ hata ma ifi litafi ma do akin al adab al mufrad kitab salam kitab yake akola oju wa egwaba ma yanihi ma ngodi wa, wa magfiratuhu wa ridwanuhu ma ngodu manyu assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu wa magfiratuhu wa abaki assalamu alaikum kune kayaki wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu wa maghfiratuhu wa ridwanuhu ijiji ba eh mai ni ile ijiji tabale to ile kubwa aka agwa, ka a a ka ya ka wana ga ni a ni a ni a mediki ka kubwa ya eh ile ile ichi ile ichi umyo ti a na ijiji ka aka lele tano tó jẹ́ kẹ́ ní kí kàkẹ́ mú máa ń wọ́n èèyàn lè ṣe bọ́ wà aléìkùn salamu rahmatullahi wa barakatuhu wa maghfiratuhu wa ridwa ìdí fi lítàfi al'adab al-mufrad sahih eh, eh, eh, imam al-bukhari bá nílẹ̀ ugwa salama ó ní ugwa wẹ́ẹ̀tì salama kwaya ba ugwa kìí yọ̀tún lè dánmù ubi ilẹ̀ tán mẹ́dù wà yá aligala anẹ́ waloroka weki mola waja kaka e aka salamu alayka bo yoki e salama kwangu mo jungi ne je go e ba salama mungu hm we un le wa wo salama mungu salama un yoki ologun ne salamu alaykum alayka damo e ka salamu alekum ya salamu alaikum ya ehe eh. ma ki salamu alaikum ichi hun maka wa alaikum salam kun rabda ni nele uwa ma gwedo mo e eh, wa leje ta ma woji uwa ya leje ogu seko alaikum ki yewu me dengu ne ya eh, salama kwa algona daba gin shogala so ọjọ́ àdínní máa wà pé ẹ̀dùn yìí na ti lè àbẹ̀kẹ́ dàbí iná láha kánà àlàkúnlé ṣe in àti bá òǹdó aláwọ̀ tí ó ń dókè ya lẹ́yà yá ìṣẹ̀móyójú ọ̀ṣìlíṣì lẹ́hùn dókè alùpàá kó ṣaká الله لا إله إلا ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا الله إنكم أدعى الله إبا لا إله إلا هو لا إله إلا هو undu arekumare omune du ingodo motule la yajma annakum unwa allah le yanya umekama ila yawmil qiyama yamme ku kama yoyona <clears throat> yamme ku kama yoyona oyo kwani ogbodume kwa kuchaka imume yukadi tibi yududu atugo bare la raiba fi wala leni kanika nini wa man asdaqu min allahi haditha aire nene giyango kola yiki choko kwa tojo allah lita فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا fama la kun fil munafiqina fi atini ayni takum alma ngom kweru mo mu do jami ju yola abum ami munafiqi ama ama ba pa atuba kalma chuketi ujola ami munafiqi habile takalme mu kweru jumi jita النبي صلى الله عليه وسلم دبل كيف حديث زيد ومثابت حديث أخرجاه في صحيحين حديث جدي البخاري مسلم حديث الشعبة عينه ẹnẹgbà kan níbi tó jókòó wúlò tàbí bẹ́ẹ̀ bọ̀ mú dàbí òbí àṣòrùká lẹ́mí ọjẹ́lẹ́mẹ̀ abdullahi bin obe òun kábúlẹ̀ wọ́ dàbí adábùnẹ̀ lè mẹ́tàdá ìkúmá dàbí òbí màrá màkọ́yún fogun tó ń ga máa àmì sábà níbi ẹni ká àbẹ́gìrẹ́ fún ma lè bọ́ àwọn ìjọ́ nàtàkù màrá dàbí bá ẹ̀kí àpàmáwọn gbogbo ne mayo gbogbo nílẹ̀ tí mú dọ̀ kí ọ́n kí mẹ́mú dàkà àfẹ́rẹ́ abẹ mẹ́yìn ọ̀lẹ́ ọ̀lẹ́ mẹ́lẹ́dẹ́ mẹ́lẹ́dẹ́ ọ̀là lẹ́nu alùmọ̀kọ́ yà hàn lamari òbí àti fọmálẹ́kùn kí ni mọ́nàfikì ní ìyàtẹ́ yìí sábìlì takọ̀lá mi mọ́nàfikì àwọn yá mi àwọn pẹ́rú halẹ́ mi àwọn mdè jìkì wàláhù àrkásahùn òun dà láwù kúmáwọ̀ tùnú àrkásahùn mm. yá ni àwùkọ́ àhùn arkasahum yani ahlakahum arkasahum yani adallahum alkami sahabi meta kuma ko ami tabi meta ko jinde ojo mu makola imu mako baji mako ngotinyu di makasabu tulu kolo ma kuma ti ejene ma kuma ti tane uko ani bi kuma dure tane ola ti ngojo kuma ngotinyu e magine demo aturiduna ame mengiju anta hadu men adalla ene ko jo àmì àti nìkú mẹ́wọ́n dẹni abánilẹ́tọ́ náà hàmẹ́ni kì dẹni lẹ́tọ́ náà nìta ọmọ la tó nínú ìlà ẹni dún kóńdà na fẹlẹ̀ntẹ́jìdà ya, sẹ̀bíláàbù tó ẹnẹlẹ́ ẹ àwọn yálẹ́kàkí ni ìyà àwọn tọ́nà gbígbé na náà ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء الله أكبر فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم وقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا الله أكبر ودوا ما دي خطو لو تكفروا إما جيتك من دي كافري كما كفروا دبالوا كما كافري فتكونون سواء تركا مقام أكمل مدالك تبا إنما ما بطبالي ma ń jú káàmẹ́ kúmọ́ mdé káàkiri wọ́n kàmà sí káàkiri tákẹ̀dọ̀ ma máa bọ́ ẹni yíò nẹ̀ tabali tabali tabali tako yí sí ni wẹnẹlẹ́ ó yí kìí awẹnẹlẹ́ ló yé jú mọ́mí òun kìí ṣe wọ́n sí ní kí panadol sí ní kómi you are taking panadol for somebody else headache ó yí kìí awẹnẹ múnẹ̀ ojú fẹ̀dọ̀ ń kú ẹnẹ́ ẹ̀kí ni kọ́ panadol ẹ̀kí ni kómi. Eh? eyi ó yá ọ̀rẹ́ tàbálẹ̀ yíwọ́ mi ẹ̀ láti òun tí ó dé yíwọ́ mi éhùn lẹ́gì àjò ẹ̀ ohun ẹ̀wà ní àní panadọ́ọ̀dù àmàkí ha yìí ìwé ayatọ́ bá ní ha yẹn nílẹ̀ òwe àkànyà ní abájú ẹ̀ níkàá ní torí ha yìí ìwé ohun ayé abẹ́ ha kò yíwẹ̀ ha yìí gẹ́gẹ́ kò ẹtẹ́ ẹ̀ láti ní yíwọ́ mi ń un kwene gi ami paradol tulu yigi awene mine juki tingi jile we wo gane gede gede we ma mo na ma kama sha biye kama mo kama ni kijuru wo gede yin o ya du ko ye un wa ya ni yeye gemu de kazu dogo sawa mem duki kuma mu doke te algo ewu ga ti jumo mene ki kafir duru go ya ya dun tuna iba un ki kafir un wa ti jumo mi ewe turu ma malu ke bo yo ra yewe ke to ọrụ ye ke ye ola mu da mu so e e dun se pa bi ngo ne te wa e amu ne bo anya ti ma woro ma yun ke te acha la le e aka pa wee ihe ka ya ka ichegbu wee ihe ka ya ka ichegbu enwe dị ẹni ya lè yọ abánayí ẹmdájí wọn ẹnẹ̀kẹ́ ẹni ya lè yọ kẹ́nù kòrò abánayí ẹnẹ̀kẹ́ ọmọdájí wọn ejímomi wà ṣòfò furu na. كما كفروا فتكونون سواء أما ما دي كوتو إما شاكيني كما يجي كما يمدى كافري أو كما شكافري كما يمدو كيتي إدي ما مابوكي إدي ما مابو إيا أغنى ما كما يشتي وو gbogbo wọn lẹ́nẹ̀gẹ̀ àwọn bí ọkọ̀ rẹ̀ lọ́gbọ́dá mọ̀ nẹ̀ láàbò rẹ̀ ẹ́ àlẹ́nẹ̀gẹ̀ àwọn ti

awliya oja kedene duma tiare niju kedo lole atoba man eja kana choga ke jike ku e ko ge ke yomo ke ku ati ko ya man iroji ju ja tini ti yomo mie oga ki telele amon ayo ba ni bi ayo ba chogo gele mele oyo mbadu ولا فلا فلا تتخذوا منهم اولياء حتى يهاجروا في سبيل حتى يهاجروا في سبيل الله بكيك باكو ما جيكو ما نو بوكوله دينا ما تيوجي اوجو ẹmọ̀dọ́ alìhijira walmuhajiru man hajara ma náà allahu anhu ẹnẹ́kì ti hijira ọgajá jẹ́nẹ́kì ngọ́bẹ̀ ń kọjọ́ núká ojú tẹ́ tàhátá yóò hajjúrò fi sabilillah bẹ̀kẹ́ gbàkùnmàmú wọn ẹ̀gbàlẹ́ tákì tákì ẹnẹ̀ ọmọláyé fahim tawallau ma mu da mu biri da fahuzuhum ẹgbọ́nyú mákẹ́wò máa mú wọ̀kùtùlúhùn ẹ̀pàmá haìtú wọ́jẹ̀tùmúhùn gbódúkù mẹ́kẹrẹ̀gúnmá wọ̀lá tẹ̀tẹ̀kìdò mínúhùn wàlíyàn mẹ́dẹ̀nẹ́dúgbé àmá káàzìrí turukmẹ́mú

ẹ̀yẹ́ máa kó kété nà máa ti kọ́lá máa kọ́ra ayé kọ́ra ayé amẹ́kọ̀ọ́ yìí ha yìí. ọlọ́ọ̀gùn ọba máa bá wọn àyè ewu dé ewu mú wọ́n mẹ́ abẹ́ òun máa máa dọ̀wá kí a mẹ́rùgbò máa a ń àdínì kí kékeré mẹ́mọ̀ karatu èyí kò náà kéte àmì kàtíkì òun dà ele yẹ ká kọ ọgẹlẹ ní màá ihe ìwé jíjọ ní kẹlẹ pé kẹnà ọjọ́ aláwọ̀ tàbárakà wata aláìní gẹun kì yẹn àmà ṣogbà ahìojí ní tàbálì rẹ̀ wà annahu kánà rìjálún mínàlì insi yẹ̀úzúnà bí rìjálín mínàlì jínní fàzádúhùn rọ́hàkọ́ ó jí ká mú ní máa tí ní gbàkógbà máa lè jẹun ní ibáhùn yẹn àmà lè jẹun láti jẹ́ ولقد علمت الجنة إنهم لم يحضرون mada ala ma aljanu ko ma kini amade ne ko ja kuma daji ki akuma jo ba una kwani to ala ma tinu biye gbiti ata ba mo ne mu da abuji ma ma witi ele ka mo na ka ma debu amo ojojoje ma hu ma odu eh taki ma ebuto ya buto ke oji ma ka na ma onwe je maji ahụ gi nalali chekpon abụrụkwu na onwe agbọ na nha chekwu ka dịba ọgbọdụ mekmede ewe me alụ gị omee na enyi na egwu ewe ebe a yara ya dịgate dịgabi mmadụ mode onwe onye ile meli ogere mamadan ma ya na ogoy ma nnukwu ya ma nnukwu ya aba me muda kini ada yuko gbanwu me adu jika ne nguma me amere nguma me jashi ibada nguma ma mamme kushadu mamme kushadu o mewe ya adom ya dati kiji jina ku hmm. ya ni kika we le ka ba yo enke enke ta ti gere enke ti gbe ka ma sere bi ka ti si ne gere meru ke ka ke ubi bi ayọ̀ ọmọ tó gbàmù nígbà mẹ́lá ìkwá ẹ̀yáwí ní àádọ́mù yìí àwẹ́ àlékà àbáyọ̀ tẹ́kà mẹ́tẹ́ àmẹ́ ẹni ìbí ẹni kàrọ̀ ọ̀hún rẹ̀ turuki kama gini ohun kìí ṣojú ẹgbàdó kàkó tẹ́un ọgẹ́lẹ́yìn àtẹ́gáwà yìí ẹni wọlá tẹ̀tẹ́kì lómìnirùn wọlíyà àbẹ́ẹ̀lẹ́dó bá mẹ́kídẹ́lẹ́dó èwò máa chene usubiyon wala nasira me adene de huma kuma mrisha natiku iyo rai me adene de huma chana tiku me gwa kini undu allah tabaraka wa taala che kumejo na إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم نعم حفرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم نعم ولو شاء الله لسلقهم عليكم فلقاتلوكم نعم. فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا الله أكبر òun dọ́ aláwọ̀ tàbárakà wọ́ta aláyẹ̀nìhì àbẹ́yẹ̀mẹ̀ kùmà àti òwúṣẹ́ kọ̀ mọ̀máwé àdínì dánú àgíní mẹ́dẹ́nẹ́ dúró mẹ́mẹ́hù kọ́dáàbù mátẹ́ ṣẹ́kì máa kọ̀lá àdínì àbẹ́yẹ̀dúkùmà àwọn ṣìṣàkà ní ìṣàbàpà mọ̀má àwọn ohun akẹrẹ̀bú mẹ́nu ó yá nà mẹ́dínà mẹ́mọ́nà márùtíyàn ṣẹ́kì máa kọ̀lá àdínì àmàmìdàmdúgbọ́ ọ̀là ayọ́ ọlọ́pù máa kà náàtsọ̀gá àbí ọ̀gẹ́lẹ̀ mẹ́ṣàtì kọlámi ọjọ́ àkíní wólí kéké ilẹ̀ lèzí na yẹ̀sìlú na ìlàkómi bẹ̀yìnẹ́kún àbẹ́ẹ̀dú kùmàwúrá amàwúrá takùmà nyákò dé báàbọ̀ ọjà kàmàrá bá gbogbo ká ibégbé kàmàrá bó máa bá bẹ̀yìnẹ́kún wọ bẹ̀yìnẹ́kún mẹ́ta àmẹ́kọ́ àbẹ́ẹ̀lẹ̀ mẹ́ ànàlẹ́kọ́ọ̀lì torí nàgẹ́rẹ́mẹ́tì máa ṣàkọ́ ìbàgbélẹ̀ abele maani ama wa ku yabo egeni ama atatu gabo du kama ke ku yabo eni weke adu yake dabama ma agreement ogele ko ma usai inabuka alibi pama cha aka agreement ogele na agreement yogenele agreement yale yebo kidagbadema agreement lele ogele madeje cha agreement gbogbo gbogbo ati odo la ya e e e bi e, e, hijra odo la ya dini odo la hijra kale bi kale onwoju allah tabaraka wa ta'ala take addi wahayiwa idi message ya message of bara'a yani bara'atun min allah wa rasulihi ila alladhina ahatu min al-mushrikeen ina alkuri dugme ci pama ama ami mushriki agreement dugme ne ko yala agreement la mutu abaye ibo dugme pama na agreement agreement la mu expire budu kama kafiri tekade kuma

ife na abakar kwe eni omini kenyi haji weke togba haji ngamuna odo ekelale togba haji ngamuna kuma yachi haji ma okolo haji chi shen kuma na ejen sed ali ki mute wujuwo turki ako ya ta ngamuna ama ama alkur lele ibe ka ni bi kwama na alkur le ojo agini be ko kwama na alkur e be ka ma expire tani mama do da kuma tutani yani shen kene du ra kere ba bile ba to ekona bene ila alladhina yasiluna ila qaumin bainakum wa bainahum mithaq aw ja'ukum abekibek mamari ranya kereba munogelen kemudu gbe anibi mawa hasirat suduruhum edoma igbe gbadidimini edoma makin hasira wa makin ẹ̀dọ̀mágbàn àyùkọ́ ti lùkùn torukuma wọn kú ìyàbó yà níbi gẹ̀ ṣàpàmàṣẹ́ nù mọ̀mdà ma kọ̀ máa máa tí ní kú ìyàbó yà níbi àwọ́ yùkọ́ ti lú kọ̀ọ̀mọ́hùn máa ma ní kí máa kú ìyàbá ma tó dúnmá ọlọ́ ọgbẹ̀ ya ma ń yájà máa ma kì bó ma tó má ti ní ìjà kóòtó ní má ti ní ìjà kóòhìn má ti ní kó máa ṣe neutral ọgẹ́lẹ́ ń àbí láti ní kó máa yọrí ọjọ́ àti ní ìbéèrè dúkì dábà ní lẹ́bà ẹ̀wọ̀n kọ́ nà ẹ̀dì hàn yìí because ẹ̀bọ́ ti ní lọ́mù má ti ní kó máa kóbó ẹni ti ní kó máa àbí wọlé kíkẹ́ àbí then

ma mọ na ama amẹkumẹsẹ ama bapadu tiyan mọ ma wọn kó yàgò mẹgẹ ń. wa alikọw ilé kumu salama kìmú di ẹbọ ma ne yudu mẹ kakina ama ti na agreement ẹ e, ma ama sọrẹnda kìmẹ fọmọ ajá alalahu lakum alehim sabila abo dukuma ama sọrẹnda ká agreement na ma ti ni kọ ọyọdọtọ rituwẹ o yabẹlẹ ni wa níbi bá. ọjọ́ dọ̀tọ́ rí tìlú ojú abúlẹ́kẹ́ àkítọ̀ ẹ̀hẹ́n amẹ́sọ̀rẹ́dà yìí a ò mẹ́mú ká mẹ́kó yínúdú àbẹ̀ká mẹ́sọ̀rẹ́dà yìí a ò mẹ́mú ká mẹ́kó dọ́ha ọjọ́ dọ̀tọ́ rí tìlú ojú abẹ́rẹ́ rí wọ́n nà má kó máa ló kó máa ju yá nẹ̀ kó máa sọ̀rọ̀ ayé ma kó máa tẹ́ ní yẹfi mọ́ ma mẹ́du yàdí ìdúrà kẹrẹ̀ kó ma máa jẹ́ mọ́ kó máa tó di ma amẹ́kúmẹ́ jẹ́ mẹ́kúmẹ́ sọ orí mẹ́. alukadi ní islam rẹ̀ rẹ̀ o láì kíra àfi dì má ṣe nà òṣùṣù nù alukaba abakwa anya tu òṣùṣù àti dáhùn màkìtìlá nù ea tinye na alala abakwa ghara ka ga aga ụta ga amacha abakwa n wee gaghachi okwuchi ekwa ya ma bụ ewe kwunyela atin gbara abakwa enitali ede aka ụlọ ele gị awakọta ya ekpe enegide chakwara abụ okwuchekwa oyi na etini manyị ebi ọkọ ebi ogbo okwuchekwa etiro eta abụ okwuchekwa bụ ee eyayela lótó yi okwuchekwa kanya ye e agwụtali e agwụ okwuchekwa gwuru ewe ọgbaji alallahu loko abakwa kihu ọgbalụ nke ha abakwa gbalụ ọkàbọ̀ òwùsẹ́kọ̀ akáàbò yóò yí gbogbo òwùsẹ́kọ̀ tó rábàpàá náàbò ọkàbọ̀ òwùsẹ́kọ̀ akáàbò yóò yí kò máa yá hùgbàlá máa bàpá yí ọgẹ́ni ọjọ́ ìdè wà ṣeun ka ọ̀tàyí akàgáka mọ́kòtù yóò yí kàyẹ́yú ene duka le yona amudago ake dokowa e ma dokowa tali adubi e ene ki numa chini dali hiyo tali dubi e ka bu duniya e ba chini ba munalu idi lenga ti bo bere nga ti aga undu tinyojin ahene du balun adene do kon achaka yadun ase bo bere aboku se ko ya ya ti mama mi ko, mama egbeko mama ko. to jami gani kuma fa illam satajiduna akharina yuriduna فتجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها نعم فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلام ويكفوا أيديهم فخذوهم وقتلوهم نعم فخذوهم وقتلوهم حيث فكفتموهم فأولئكم جعلنا لهم عليهم سلطانا مبينا وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحريض رقبة مؤمنة ودية مسلمة نعم ودية مسلمة إلى أهله إلا يصدقون نعم فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة فدية مسلمة إلى أهله وتحرير تحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما الله أكبر تكبير الله أكبر القرآن <laughs>

ide abayọ yìí ugwu ikicha organize gọọmenti adịkilie na ugwu ịdị ọrụ ugwu ụgwọ gịle ụmụmadị abayọ ihe ẹ̀hùn dúkì jẹ́ mú mẹ́yà jùjà abájọ́ yìí kì mú jùjà dínì mẹ́jà mẹ́jà ọ̀gá ní ipa pa ẹni ọgbẹ́ nẹgidẹ́ yẹn mẹ́pa ní ìgbà ọ̀nù iná nẹgi aka ọ mẹ́kùn mẹ́ gbọ́ ẹni àmú responsible for action na mẹ́kùn mẹ́jọ gánà tíga kí nẹ́nẹ́ dúkù ẹ̀ndí ẹ̀mú ẹ̀pa ẹ̀hún dúkù ìlú ń jẹ́ ẹ̀kọ́ bí ẹ̀nẹ́ dúkù yín dúkù ìlú yẹ́ dúnátọ́ akọ̀mẹ́yà mẹ́rin wà dínì màmá ajá kuma kuma kuma kuma kuma dum wa ibakashi ibakashi project school ojele ma do akini principle of islamic warfare order kile bi ona kuma jo wa dini principle of islamic warfare omo le wolu ne nya ti gbe kuma pa abo wa re ta ma do aku wa dini enwa adare ta kuma akini ma chani lugu egba ya ma jo la ka de kuma do onu abo hmm. classes of amune maamu ne kperu kperu kperu kperu ibe gitu gbɛ kuma mu ibe gitu gbɛ kuma kpa ɛnɛ kì asɔrɔ ɛnda kuma gbi sɔrɔ ɛnda mu ɛnɛ kì asɔrɔ mu amɛ ba nɛgidɛ yi hohoho tɛ kaka nyi mo nyalɔ awo ti jɔna wu yɛn ama ɛsɛ amɛ ɔ amɛ ba yɛ ala yɛ ama dɔ ɔjɔ kama adu to dɔ ɔjɔ o ayi ana kiti kɛ hi ma ayu dza ɔdza di ni ma lò lɛ yi

bumado akini kufa ruwai ai kanu bumado kufa ruwai maku katina mo mali gutamba gudaba ho oh. uhe ukanu yi umu kufa ruwa male agenda bele majomo matlani jadi ni mutu gyawa mutu nawa ne nyima kwa kuchaka ni ametemo buruke dio mutu le ibeke chaba kwa meke amele yoyoka beke machaba kwa na mekudo kama kamele pa alikum amekudu kama ama kamele pa amadɔ owe 2012 yìí alo ti kaduna akɛrɛ bɔgɛnɛ lɛ boko ma do ati gboni gora akɛrɛ bɔgɛnɛ lɛ moto bɔs gidɔ bɔ aba moto bɔs lɛ namu inamu yanɛ ki namu yanɛ ma yɛ ni muti kɛdɛ ti muta ma bapa dɛ the next team tamu nɛgide hun ta do ma kuma ne o ma de ko da ye ma duna tɔ drabe wa draba atujɛ gbiti ɔma yɛ ɛnkɛ atɔ ɛnkɛ tɔgba numu yɛ lin agma ona tumu kitaki hini rivasi e rivasi be ara kun be ara kun be awa the next thing oyo ki acha teka mune to mota mso ya wa ki yo peter rings imada allen awa nugo would have become history taka mtoja taka maacha tiku oyo tumadu wallahi oyo kaka kideba hii kunga le mtoja eh amadigade wodo amune duke makini ada ada oyele bomb matai bomb mata soshi e bomb lek mata gba won e bila ma se ama se hesi jani o ma sane hanyi olugunu ga mi so ya eku ma won doga yi amo amo to be gunu gora gide ma won ola muja ne jadi da mi soja kem kam soje ma mo na le e ni no yoki bo yoki matini won are skill amune yi amaola mwajo la mú msoja ujo si amsoja nawa machini àmìsọ́jà náà máa ṣe lè tèbè amana ta msoja sende mamo ta àmìsọ́jà ẹ̀sẹ̀ǹdẹ̀ mami mami káàtì ní kàdùpá oko oko hẹlikọ́pítà madua bani kidogo nìgidẹ́ ọgbẹ́ amutu ayana nalule taka àyànà kuma majibali táka tama dúkù mà mà jìgbàlù bá táwọn

ẹ̀ẹ́tì àpànà ẹ̀ṣe ẹlẹ́kẹ́ ìfà tí àgbàkámà kẹ́bọ̀ ẹlẹ́kẹ́ ìfà agba àgbàkámà kẹ́bọ̀ o mamudu ma ànà mamudu na ẹ̀yìn ma a mamudu ọgbọ́n ẹ̀yìn o ma yọ ma yọ ṣe nípa ìfà tí àgbà ṣánàkú àwọn ẹ̀mí ṣe tánà jù ní ìgbà kàrí wọ́n lè dọ́ọ̀lì àmì wọn ẹ̀yìn ma gbọ́ abẹ́ ma wọ́n dàbí wọ́n pa tó rẹ̀ ní kana yi mai ne ya koji mai fata ya takwa mele bayan ne ya fata ya takwa mele ne a ina abba nga abba ya dai nga abba ya nga abba ya ne gani nan in karatu ya yi daidai karatu ali bayi aligiyar ne ke yi nga abba ya ne yi alka mai agba alai fata ya lai ne bayan mu a shi ka ko kicho ne yi mata ya kiki ya da gidai ohun mu abba ya don ma ya ne abba ina abba ma ya ne ga abba nan ya karatu ya yi daidai kàtùkà ẹjẹ́ alẹ́ yẹ́ lẹ́bà abáyé ní kàtí ẹ̀rẹ́ ìtọ̀ ẹ̀tọ́nà tó wà lẹ́jẹ́ lọ iná lèláhì lóyìnà gẹ́nẹ̀ ájì jihadi ẹnẹ̀ kìí ájù ọgọ́nẹ̀kù máa jọ máa jàmá gini ìjàdí ni máa jọ máa jàmá onígbònùgbà abẹ́kù máa jọ máa tẹ́ ń káyé bá a máa mọ̀ kàràtà dìínì tákù máa mọ́ dàkì gbégbọ́ yóò máa yájà yìí kọ́wé dé máa yá ìbẹ̀sí bá wà jihadi àdìínì máa ṣe yìí na jaji yada din sun ku karatu qur'ani wata min mo yali da sun ne do mo ta ke tin na fatiha ke ya ka tule e e ji e ji ya ali fatiha ah, ah, ah, le do mo yi ama yi fatiha ya to ma ko le le ka ni ka si tura ba ne le unun da allah tabaaraka wa ta'ala un ya ka wani ele abe boba yuriduna ayamanukum mate ne kuma nebo ugbume waya amenu komo kuma ngoche nebo ugbima mate ne kabo maki kwama ni mate ne kame kia kwama mate ne kuma ni mane nebo idumiji abele ti ame ama kwapiti ma ebele modeu shaka ama, ama kafiri ngenu ama kwapiti kwenye imepiti ma yugba abe ma mate ne kabe maki kuyaba mani ma yugbe ime orinya alumba ngo kaname so manachi usheko wala tabahu kullama ruddu ila alfitna abe gide ba in ma ya ite ma ce da bite fitina ba ya ne ba duk mamu da bi akare ben fitina ya ma do fitina mi ta ma ni en wi shebo ma kare ben ni shebo ba al kuma ya kan ja ka kwa ma ce ba o ki sufiha ga ma wala ma wala ma rotu nyoga gide en en en shebo كلما ركزوا إلى الفتنة إلى الفتنة كلما ردوا إلى الفتنة ركزوا فيها ما جارا روا كانوا يدعون إم دا يبغون مشيكوا وما ما قدروا بيدهم فلم يعتزلوكم ọjọ́ àkíní ìbọ̀ ọgẹ́ni ẹlẹ́mọ̀ máa dọ́nà mẹ́tíyàn wẹ̀lúkú ilékùn sẹ́lẹ̀mà kú máa dípa mẹ́kọ́ ẹ̀bọ́n wẹ̀kú fún àìdíyàhún kú máa mọ́ ọmọ kábùmẹ́tẹ́ òòyè gómìnà ọkọ̀ọ̀kan níbà فخذوهم أقيموا نتبع مدعهم ما أمم الناس كبال للم ومامو وقتلوهم حيث تكفتموهم ما فما وبدوك ما فما دي وأولئكم أغلقوا وأولئكم يعني لا بيلبا جعلنا لكم عليهم سلطانا مبينا أشتون ومكم يدي فما إذا كنت أقوى إنتي أشتجو ميجي أبقوا بتيكم إنتي أشتالي أبانا كده igume akɔlɛnyɔ eya mi dabi tunyi òun fa bó ń fi tẹ́ ajá plan owó yé àmì kùmẹ̀ sàbàkọ̀ yìí mɛ dé kpibọ̀ gẹ́nẹ́ dɛ àtẹ̀tọ́ náà àmì hujja sultana mubina hujja yẹ fẹ́rẹ́ ju àmúdùn mɛ òjì ma. alikum inshàlá aya eke akɔla nípa kpọ́dà ṣùgbọ́n yóò nípa ọmọ àgbà wọn wáyé anìkí yá ayélẹ̀ nínú dáadáa oya ekide yemingini ona anya kwa ne oji aya 92 israt nisa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik اللهم ارحمنا بالقران واجعله لنا اماما ونورا وهدى ورحمه اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وقضوا لنا حاجاتنا بحرمة القرآن الكريم وتجيب دعواتنا بحرمة القرآن الكريم يا رب العالمين صلوا على نبي الكريم